jẹ́njà. Kábíyèsí rẹ̀ kú. Ìyìn ògo ló yorùkọ bàbá. Ẹnjìníà tó ń pọ́kùn níyà. Electrician tó ń tan òṣùpá lálẹ́. Ẹ̀rù rẹ̀ bà mí Olódùmarè. Ìyìn rẹ̀ lẹ́nu mi ò kò máa ní tán. Afúnni ló jẹ láàlá Jagunjagun ti kí. anybody o oh. na you be the king of kings oga yanyan. kábíyá ò sí ọ̀jẹ̀ jẹ́bùjẹ́ kó má má sẹ́mi ta lè fi ọwẹ́ kábíyá ò sí ọ̀jẹ̀ jẹ́bùjẹ́ yòókù ló yòókù bàbá. ààrẹ bá mi ká lọ sínú bíbélì. bàbá ọ̀run yí bí padà ló bá tẹ́ tán. sálùgbèrè ìka lórí dàfi ibi ó lé lélẹ̀ títí títí kò má lè bá. arúgbó ọjọ́ tá ń kẹ́ bèbí ẹ̀bọ̀ pẹ́ mi màrí olúwa gbà kó jẹ́. kábíyá ò sí ọ̀jẹ̀dẹ̀ bò jẹ́ ń jẹ́ jẹ́ ń jà ẹ̀. kò bá bá sẹ́ni ta lè rí ọ̀wẹ́ kábíyá ò sí ọ̀jẹ̀dẹ̀ bò ajá tí yóò bá tó a lé o bàbá ṣọ́ gidi kan. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn akó sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀lẹ́ni kọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láyé ìdẹ̀ra ká tó lọ darapọ̀ mọ́ ètò tọ́pọ́n súnkàn wákàtí kan pẹ̀lú ọlọ́run pẹ̀lú pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù ẹ̀já tẹ́tí sí ìkéde pàtàkì yìí lónìí ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2022 tá a wà yìí arákùnrin kan tó rúkọ rẹ̀ ń jẹ́ ayọ̀ọ́lá báyọ̀nlé tó ń gbé ní agbègbè olúwo ẹ̀gbẹ́dá nílùú ìbàdàn ó kàn sí àgọ́ ọlọ́pàá tó wà ní ìdí aró nílùú ìbàdàn wípé lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà yìí àbúrò òun ọkùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ ayọ̀ọ́lá ayọ̀túndé azeez ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n thirty one years tó ń gbé ní agbègbè yéròkun nílùú ìbàdàn ó kúrò nílé láti lọ sí ṣọ́ọ̀pù pos rẹ̀ tó wà ní ọjà ọ̀rànyàn nílùú ìbàdàn látìgbà náà kò tí ì padà wá sílé o arákùnrin ayọ̀ọ́lá ayọ̀túndé azeez ó lè sọ èdè yorùbá pẹ̀lú èdè òyìnbó lẹ́nu dáadáa ẹ wa à ń pàrọwà fún ẹni yòówù tó bá bá wa rí kó dákun kó pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one three four three two four four one one tàbí àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí ẹ ṣeun èèyàn wa ò ní sọnù o. You are listening to Fresh 105.9 FM, Ibadan. Please listen to this personal paid announcement. Thanksgiving, Thanksgiving, Thanksgiving. Asheda, Asheda, Asheda. Thanksgiving Sunday is here. Golden Chance Lotto welcomes Asheda Thanksgiving, a new international game. Join time is by 7 p.m. Sunday Express game hasn't changed. It is still valid for 7 p.m. too as you stake on Asheda Thanksgiving, remember to stake on Golden Chance Lotto Sunday X Prize. Our indoor games are the easiest to win. For more information, please call 081 or 080 68 Thank you. Fresh 101.9 FM. Professionalism nurtured by experience. Ibadan kini so Fresh FM Nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí láyàájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù. gbogbo àwọn tá a jọ máa rìnrìn àjò ti wà nínú ilé. pásítọ̀ akin pẹ̀lú akínkù ọ̀wọ́. and ah, my brother evangelist Gbenga Agunloko and ah, my boy champion Oyewusi. ẹnjìníà Fẹ́mi náà wà nínú ilé àti Ṣeun Kókà ọ̀gá mi nìyẹn bí mo tún ṣe ń sọ̀rọ̀ mo tún ń forí balẹ̀ fún wọn gan. ẹ jẹ́ ká lọ gbàdúrà ṣùgbọ́n ẹ mọ̀ pé ń ta sinmi ilé náà ní orúkọ ńlá Dáre Power of Praise orúkọ ńlá. kó tó di pé mi máa gbàdúrà jẹ́ káwọn ìránṣẹ́ ọlọ́run kí wọ́n gbàdúrà pẹ̀lú wa evangelist gbẹ̀ngà agúnlọ́kọ̀. bàbá wa àti ọlọ́run wa gbé ga adúpẹ́ fún àtìlẹ́yìn àti fún májẹ̀mú lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ọlọ́run gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ wa lálẹ́ yìí lórúkọ jésù ìkorò kò ní wọnú ilé yìí ìdààmú ohun ìpọ́njú kò ní wọnú ilé rẹ gbogbo àwọn tó ń kan lẹ̀kọ́ ayọ̀ lọ́sẹ̀ tí a mú yìí lórúkọ jésù lẹ̀kọ́ yẹn kó di ṣíṣí ìrànlọ́wọ́ láti òkè lórúkọ jésù kó jáde sí ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ àsàn lórúkọ jésù ó yá igba ìwòsàn gbogbo àwọn tí ìjì ń jà mo pàṣẹ fún àwọn ìjì yẹn lórúkọ jésù kí wọ́n dákẹ́ jẹ́ orúkọ jésù. àmín orúkọ jésù àmín ọlọ́run tó pọ̀ ní ipa àti agbára àtúgbẹ̀yìn galẹ̀ títí ọ̀rẹ́ wa lọ́dọ̀ yín fún àyájọ́ ọjọ́ títí tòní ọba tí ò gbọ́bi sí wa àwa náà gbọ́bi sí yín fresh fm àgbọ́bi sí wọn ọlọ́run gbogbo tó ń wa lẹ́yìn orúkọ jésù ní ọ̀sẹ̀ yìí kọ́ ẹnu fún mi ògbọ́lọ́ kò fara àyẹ̀yìn àti àwa lórúkọ jésù kristu olùgbàlà àánú atamátàsé kó jẹ́ ìpín wa àmín jésù kristu olúwa tí olùgbàlà wa àmín àmín lórúkọ jésù àmúsọ lórúkọ jésù rẹ̀tì olúwa ó ṣe bẹ́ẹ̀ fún yín ìwé pétérù kínní ni mo fẹ́ súre fún yín nínú àjò ti ọ̀sẹ̀ yìí orí ìkarùn-ún ẹsẹ̀ kẹwàá ni ohun márùn-ún ni wọ́n sọ ń bẹ̀ tí mo dẹ̀ fẹ́ gbìn sáyé yín lórúkọ jésù tí yóò dẹ̀ so rere ẹ̀rí ń tó sọ ni orí karùn-ún ẹsẹ̀ kẹwàá ó ní ọlọ́run orí ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò ní pẹ̀kun nínú kristi jésù nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀ jìyà díẹ̀ ló sọ nígbà tẹ́yin bá ti jìyà díẹ̀ mo wá sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi ìyà yín ti tán bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà lẹ́ni tí mò ń sọ̀rọ̀ yìí mo ní gbogbo ìyà yín lórúkọ Jésù ó fa ayé yín sílẹ̀ ó ìyà èyí tó ń mú ìnira bá yín lórúkọ jésù mo ló tán lẹ́nu ẹ gbọ́ ni ó ní fún ìgbà díẹ̀ ni o kí ló dé tó wá dúró pẹ́ láyé rẹ èmi náà sọ lórúkọ jésù mo ní gbogbo májẹ̀mú kí májẹ̀mú gbogbo agbára kágbára tó ń fara ní ọ lórúkọ jésù mo ló dópin lẹ́nu ó ní lẹ́yìn tẹ́yìn bá ti jìyà díẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó rẹ láyé ọmọ rẹ lórí iṣẹ́ rẹ even lórí iṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù mo sọ mo ní gbogbo ìyà ètò jẹ yẹn lórúkọ jésù mo ló dópin lẹ́nu mo ní gbogbo ìyà tó rí láyé bàbá rẹ èyí tó jẹ̀yà rẹ èyí tó jẹ̀wọ́ náà tó tún farahàn láyé àwọn ọmọ mo sọ lórúkọ Jésù torí pa akọ́ni kálá àkọ́mi ìní sọ àti kọ́ pé ìyà díẹ̀ lórúkọ Jésù mo ní ìyà náà mo ló dópin lẹ́ni ẹ̀ tún nǹkan tí ìwé yẹn sọ ni ó ní òun tìkára ara rẹ̀ tí ò bá ṣe é kò sẹ́ni tó lè ṣe é ó lòun tìkálà rẹ̀ yóò sì ṣe yín ní àṣẹ pé mo wá sọ gbogbo iṣẹ́ eré tí ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ayé gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí ní kíákíá lórúkọ jésù mo ní yóò ṣe àṣepé rẹ̀ mo ní nípa ti ìwòsàn yín yẹn tó ti bẹ̀rẹ̀ gbólóhùn wípé ó ń bẹ́tà lórúkọ jésù mo ní kò tẹnu ẹ̀ jáde mọ́ nítorí pé yóò ṣe àṣepé rẹ̀ nínú ìdí àìsàn tá a fi ẹ́ sí yẹn lórúkọ jésù kristi ti násárẹ́tì ọwọ́ àṣepé ọlọ́run lórúkọ jésù mo ló gbé ọ dìde mo nínú gbèsè gbèsè tó bára rẹ yẹn tó tiẹ̀ tí ìmọ̀ bí wàá ṣe jáde tó kàn ń lo ìgbàgbọ́ ní ìrìn àjò náà eléyìí ni mo sọ lórúkọ Jésù ọlọ́run àṣepé lórúkọ jésù mo ló ṣàṣepé ẹ̀ lẹ́yìn ẹ̀ gbọ́ ni ó lòun fúnra lára rẹ̀ yóò ṣe àṣepé mo nínú ìrìn àjò ìgbàgbọ́ tó ti ẹ̀mí tó kàn yẹn lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlọ́run ti ká lára rẹ̀ mo ní yóò ṣe àṣepé nínú ìrìn àjò ìgbéyàwó yẹn lórúkọ jésù àní lórí àti yan ọkọ tẹ́jọ rìnrìn àjò ògodalẹ́ lórúkọ jésù mo ní olúwa ṣàṣepé rẹ̀ ẹ gbọ́ eléyìí gbogbo ẹni tẹ́ ń wojú olúwa fún ọmọ nínú ìrìn àjò àti bímọ yẹn kò tiẹ̀ yí ẹ ò tí tiẹ̀ fẹ́ mọ bó o ṣe fẹ́ ṣe mọ́ bóyá o tiẹ̀ ti wọ menopause bóyá wọ́n tiẹ̀ ti sọ oríṣiríṣi ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu mi bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà nítorí pé ó ṣe àṣepé mo ní ní twenty twenty three lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí ohun tó wù kó kùkùn sọ̀rọ̀ ẹ̀dà ohun kó wù kéṣù sọ̀rọ̀ ẹ̀dà nítorí pé ọwọ́ àṣepé Ọlọ́run kàn lórúkọ Jésù Kristi lọ́dún tó ń bọ̀ mo ní wàá gbé ọmọ ẹ jó lórí ètò ìsúná rẹ yẹn èyí tí ò tiẹ̀ yẹ tó ò rohun rere tọ́ka sí èyí tó yàn yọ̀ǹda ọjọ́ orí fún ẹ tí ò yọ̀ǹda àṣeyọrí fún ẹ nítorí pé Ọlọ́hun ó ṣe àṣepé mo sọ lórúkọ Jésù ọwọ́ àṣepé Ọlọ́run yẹn mo ló kàn ẹ́ lẹ́nu ẹ̀ tún gbọ́gbọ́rò nkẹta tó wà ń bẹ̀ yẹn ni ó ní yóò sì fi ẹsẹ̀ yín múlẹ̀ ẹ gbọ́ bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ ti wà ní gbogbo ibikíbi tó o bá wà ní gbogbo ibikíbi tó o bá tẹ̀ lórúkọ jésù olúwa yóò fi ẹsẹ̀ rẹ múlẹ̀ ó ní tí ẹ̀yin bá fẹ́ tẹ́ ẹ sì gbọ́ràn ó lẹ́ ó jèrè ilẹ̀ náà èmi ò mọ bí tó o wà mi ò mọ ohun tó ń ṣe níbẹ̀ ṣùgbọ́n tí mo sọ ni pé olúwa yóò fẹsẹ̀ múlẹ̀ ẹni tó wà lókè òkun tí ò ní ìwé ìgbélú ẹsẹ̀ ò tí ì múlẹ̀ yóò kàn máa ṣerú àwọn tó jọ wà ń bẹ̀ ni eléyìí wá ni mo rán ọ̀rọ̀ ọlọ́run mo ní gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí ò fẹ́ kí ẹ ọwọ́ rẹ kó tẹ̀ ẹ̀tọ́ rere lórílẹ̀‐èdè tó wà tọ́lọ́ ń bá lè ṣe láyé Joseph níbi tí ò ti sí bàbá tí ò ti sí ìyá tí ò ti sí connection tí Ọlọ́run fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó ṣe láyé Ẹ́sítérì ó ṣe láyé Ṣédrákì Mésákì Àbẹ́dínígò nílẹ̀ ìgbèkùn èmi náà sọ lórúkọ Jésù gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó lè má sí lókè òkun níbikíbi tó o lè wà lábẹ́ òrùn mo lólúwa yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ẹni tí Ọlọ́run bá fi ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ aláṣeyọrí ló máa ń jẹ́ ẹ̀gbọ́n ni ó sọ fún Joshua ó ní gbogbo ibikíbi tó bá ti fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀ lèmi ó gbà fún ẹ mo sọ lórúkọ jésù ní gbogbo kíbi tó bá ti ń dúró níwájú ènìyàn níwájú ọba níwájú ìjòyè lórúkọ jésù àánú àfọ̀n fún ẹ nítorí wípé olúwa yóò fi ẹsẹ̀ rẹ múlẹ̀ ẹ gbọ́ gbọ́dọ̀ nǹkan ẹni tó tún sọ ni ó ní yóò fún yín ní agbára mo sọ agbára téèyàn fi ń rìnrìn àjò ògo pẹ́ agbára téèyàn fi rìnrìn àjò ògo tẹ́mi ẹ̀ kì í fi bọ́ agbára téèyàn fi rìnrìn àjò ògo agbára tí wọ́n gbóúnjẹ ògo lẹ́nu ẹ̀ lójijì lórúkọ Jésù mo la yànda agbára náà fún ẹ mo ní agbára ètí yóò gbé ọ dìde pátápátá agbára tó òfin ní ṣe é jábọ́ kò sẹ́ni tó lè já òrùn bọ́ kò sẹ́ni tó lè já òṣùpá bọ́ mo sọ lórúkọ Jésù agbára tí yóò gbé ọ dìde pátápátá kọjá ibi tí ọwọ́ ènìyàn ti lè já ọ bọ́ lórúkọ Jésù agbára náà mo la yànda ẹ fún ẹ agbára àsọgbé tó jẹ́ pé ohun tó bá sọ àsọgbé ni agbára àṣegbé tó jẹ́ pọ́n tó bá ṣe àṣegbé ni agbára àjẹgbé tó jẹ́ pọ́n tó bá jẹ lójú àlá lójú ayé àjẹgbé ni agbára àtẹ̀gbé agbára àṣegbé agbára tó ń gbélé ayé lágbègbè lórúkọ Jésù mo la yànda agbára náà fún ẹ òun ló ṣèlérí ẹ ó ní yóò fún yín ní agbára ẹ wá gbé ẹyọ kan tó kù ó ní yóò fi ìdí yín kalẹ̀ ẹ gbọ́ bọ́ ṣe sọ lóyìnbó ni wọ́n ní à ń ṣẹ́tù yù mo sọ lórúkọ jésù ìwọ tó ń gbọ́ mi gangan nínú oṣù yìí nínú ọdún yìí ọlọ́run á ṣẹ́tù rẹ gbogbo ẹ̀tọ́ rẹ pátápátá gbogbo ohun tó ń nàgà tó ń wò yẹn mo ní gbogbo ohun tó wù ọ́ tó jẹ́ pé lára ẹlòmíì ló ti ń rí kóṣù ìkó tó parí á kí ọ kú oríire ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí àárín ìwà tọ́lọ́run kò ní dàrú nígbà tí kristi bá máa dé àti ìwọ àtèmi àjọba kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun yewusi oníwàásù mo ti sọ alátòṣù kọkànlá ni mo ti ní ìrúsókè láti máa gbàdúrà pẹ̀lú àwọn èèyàn lójoojúmọ́ mo pè é ní ire òwúrọ̀ morning blessing tí wọn náà bá tí ì darapọ̀ mọ́ ṣùgbọ́n kò sí mo yẹ fẹ́ pe gbogbo àwọn èèyàn tó lórí fóònù mi máa ń kún ni àwọn èèyàn á sẹ́ndí mẹ́sẹ̀ẹ̀sì síbẹ̀ sórí normal message pé ẹ fi mí sí ire òwúrọ̀ ṣùgbọ́n lórí whatsapp ni ìwọ ṣá send message sórí nọ́mbà yìí ẹ fi mí síre òwúrọ̀ prayer line number ni bó ṣe àìlásán bó ṣe ẹ lò mo ti mọ̀ pé ìwọ request tó bá máa dago márùn láàárọ̀ tó o bá ti rí àdúrà yẹn lórí whatsapp lórí fóònù ẹ kó request torí pé ọlọ́run sì ràn wá lọ́wọ́ lójoojúmọ́ nọ́mbà yẹn rèé zero zero seven six one seven two six seven seven ẹ̀yin tẹ́ ti wà lórí ìrè òwúrọ̀ tẹ́ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin ò need láti send message again àfi tó bá jẹ́ pé o ò rí mọ́ tó jẹ́ pé ó kọ̀ stop ò rí mọ́ a jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀ àbí látọ̀dọ̀ wa ìwọ náà lè padà request nọ́mbà yẹn rè zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ tí mo bá ti sọ tán màá ṣe ojú òpó sílẹ̀ kó tó di pa àwọn ìránṣẹ́ ọlọ́run tá a jọ wà nínú ilé wọn á wá ẹ̀sẹ̀ dá sí i ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa o bí àṣà pajuan a ní ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́ o torí ẹlòmíì tó bá ti lè sọ nǹkan tó bá ti lè bà bẹ́ẹ̀ nínú olúwa wí ìjà ti dé nìyẹn má fetí ọ̀tẹ̀ gbọ́ farabalẹ̀ ìbéèrè ni an opinion mi ni my personal opinion so òun ni màá ṣe sójú òpó sílẹ̀ ká tiẹ̀ gbọ́ opinion àwọn èèyàn lé lórí. bóyá tí mo bá lọ sínú májẹ̀mú láéláé àyàn lè wò wípé nǹkan tí mò ń sọ ò nítumọ̀ rárá rárá. ṣùgbọ́n àwọn iṣẹ́ ìyanu pọ̀ nínú ìwé mímọ́ tí Ọlọ́run lo àwọn ìránṣẹ́ Ọlọ́run fún káti ẹ̀ tó bọ́ sórí àwọn bàbá bàbá wa lára rẹ̀ ni ìṣẹ́ tí aṣọ Jésù ó mà lágbára gan obìnrin yẹn kàn ń rò lọ́kàn Jésù gan ò mọ̀ pé ẹnìkan ń bọ̀ wá fọwọ́ kan o ìṣẹ́ tí aṣọ rẹ̀ pé bá ti lè fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ ẹ̀ obìnrin yẹn dẹ̀ fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ ẹ̀ ó dẹ̀ rí tiẹ̀ múlẹ̀. létí ibodè dáradára. Dára. Peter àti Jòhánù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ìránṣẹ́ ó tiẹ̀ lágbára gan tí wọ́n sọ ọ́ nù ìwé àtọ̀ Apostle chapter five verse fifteen to sixteen ẹ̀yin náà ẹ lọ kà á ìwòsàn àwọn aláìsàn lójú títì wọ́n wá lọ tẹ́ àwọn aláìsàn sílẹ̀ ní ojú pópó níbi tí àwọn àpòstélì máa gbà níbi tí Peter máa gbà kọjá ṣádò òjìji Peter á dẹ̀ wo àwọn aláìsàn sàn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mi ò ṣe àgbẹ̀ ṣùgbọ́n mo rí àwọn Fúlàní tí wọ́n ń da màálù dáadáa. mo rí àjọṣepọ̀ ńlá tó wà pẹ̀lú àwọn tó ń da màálù àti àwọn màálù. a rí àjọṣepọ̀ tó wà pẹ̀lú Babalọ́lá àti àwọn èèyàn. wọ́n sọ̀rọ̀ bàbá Benson Idauza wọ́n ní bàbá máa gbé drum méjì wọ́n á gbégi lé lórí wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa wàásù. lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá pf wá bí ọjọ́ bíi mélòó bàbá sọ pé bàbá ọba dáre wọ́n lọ ṣe sọjí àwọn èèyàn dẹ̀ ń rí ìwòsàn lójúkorojú láì ṣe pé bàbá tí ì sọ̀rọ̀ bàbá wa làwọn lọ ṣe program kan jọ kan wọ́n lẹ́ni yẹn jókòó sí iwájú ojú àwọn ló ń wò àwọn ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ program ó dẹ̀ rí ilé tiẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá ṣùgbọ́n ǹjẹ́ àjọṣepọ̀ wà pẹ̀lú àwọn olùṣọ́ àgùntàn àtàwọn àgùntàn mọ́ báyìí. ǹjẹ́ bí wọ́n bá tiẹ̀ lọ wá tẹ́ àwọn aláìsàn sọ́nà dàwọn olùṣọ́ àgùntàn ṣé ṣé àwọn báńsà lọ́ máa fipá gbá gbogbo wọn dànù pẹ̀lú gbogbo àwọn báńsà síkírọ́tì táwọn èèyàn ń kó kiri báyìí pẹ̀lú gbogbo protocol májẹ̀mú ọlọ́run wà lára wọn ẹ̀ lóòsà agbára ọlọ́run wà pẹ̀lú yín a lè jẹ́rìí májẹ̀mú àtagbára ọlọ́run bọ̀ báwo ni àwọn èèyàn ó ṣe tap lára agbára ọlọ́run tó wà lára yín tẹ́lómi bá ń wàásù báyìí bá ń wọ́n á tún tò síwájú. Si tọ́ba ti wọ súùtù white and black ìbá oríṣiríṣi kọ́lọ̀ wọn á wá tò màmá ọ pé sọfẹ́ jí pásítọ̀ yín gbé ni. ẹnìkan sọ fún mi pé ẹ torí láti protect wọn àwọn èèyàn lè wá dì wọ́n lẹ́sẹ̀ mú ẹjọ́ dì wọ́n lẹ́sẹ̀ mú ṣé bẹ́ẹ̀ nìkan wá daṣọ Jésù mú nígbà tí ìṣepẹ́ yìí náà jó ń jìbìtì tẹ́ ẹ̀já àwọn èèyàn ń jìbìtì wọ́n lẹ́nìkan wàásù níbì kan wèrè má dá wọlé torí irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wèrè bá má dá wọlé ẹ kọ̀ǹtúrà ẹ̀ lórúkọ jésù kú jàdálẹ̀ tó bá jùlẹ̀ àwọn èèyàn ní yes ọlọ́run wà nù ayé pásítọ̀ ń wà nù ayé dádì ibo làwọn àṣẹ yẹn ẹ̀ ráàyè ló gbọ́ àwọn àṣẹ yẹn ẹ̀ ráàyè ló gbọ́ àwọn agbára yẹn àwọn báńsà tẹ ẹdẹ ń lò gbogbo àwọn security tó ń dúró wọ́n tún ń distract àwọn tó fẹ́ rí yín àwọn tí wọ́n ń wò pé bí mo bá rí ìránṣẹ́ ọlọ́run yìí face eyeball to eyeball ogun mi àṣẹ tí wọ́n bá dẹ̀ lè wo jésù látàyè yín ní tòótọ́ mo ní my opinion o my opinion aṣojú òpó sílẹ̀ o tọ́ba wọn nílò àti fọwọ́pàn yín wọn nílò àti súnmọ́ yín pé ẹni tí mò ń wò yìí ìránṣẹ́ ọlọ́run ni tí mo bá lè wò báyìí ọ̀rọ̀ mi á yanjú ọ̀rọ̀ ẹ̀ yanjú ńgbà tí iṣẹ́ yín lọ wá wá ṣùgbọ́n àwọn security tó tò síwájú yín wọ́n jẹ́ ẹ̀ ó dẹ̀ lè jẹ́ pé ẹni tó bẹ̀rẹ̀ egbò torí wọ́n ti sọ di ara decoration orí ọ̀tà tó fi ń decorate orí ọ̀tà báyìí ó dẹ̀ lè jẹ́ pé ẹni tó bẹ̀rẹ̀ bóyá four one nine pastor kan ni tó wò pa àwọn tó ń lù ní jìbìtì lè wá gbé òun lẹ́yìn wá bẹ̀rẹ̀ sí ní káṣà ẹ̀ gba ya ọba ẹ̀ gba tìjòyè bó ni gbogbo àwọn security my personal opinion èmi àti ọ̀gá mi ayífẹ́lẹ́ lọ síbì kan á ti wà ń bi ìsọjí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú gbogbo ẹ̀ ah, ayéfẹ́lẹ́ ni oníwàásù kìlódé mo ṣé bá jọ wà ń bí ni kò yé mi náà àfìgbà tí mọ́tò yẹn dẹ̀ park bẹ́ẹ̀ làwọn ó ti gbé mọ́tò coaster kan tẹ̀lé àwọn security àwọn yẹn lọ́jọ́ ẹ̀ ọwọ́ òun náà ló gbé wọn wá wọ́n jọ ẹ̀ ọwọ́ wọ́n ṣe wọ́ọ̀kù ẹ̀ lọ́tún lọ́sì ni dáàdi wa ń rìn bọ̀ láàrin ni dáàdi ń rìn bọ̀ ìjọ yẹn mo mọ̀ pé àná etí náà máa ń gùn yàn lọ́ngbọ̀n bíi ẹni tí oògùn gùn báyìí mo rò pé ah ṣé àná etí náà ti ń pààyàn báyìí ni torí kí ni. fọ́nrán kan ti ẹ̀ wà níbi ijọ́ bíi mélòó tí ìránṣẹ́ ọlọ́run yẹn ń wàásù lọ́wọ́ tẹ́nìkan dìde láàrin àwọn èèyàn tó sáré lọ sí ọ̀nà orí stéèjì táwọn bá ń ṣàyí gbé wọ́n dẹ̀ ń pàṣẹ ẹ̀ wọn títí lọ síta èmi wá rò pé yẹ kí pásítọ̀ yẹn sọ pé Mr Man what do you want ó lè sọ pé I just want to touch you kó dẹ̀ touch ẹ̀ kó ní ilé ẹyin kọ́ ló fẹ́ touch ó ní ìgbàgbọ́ ni mo rántí arákùnrin kan lóṣogbo ló ti ṣẹlẹ̀ ìkan lára àwọn bàbá wa ni wọ́n parí ìsọjí wọ́n ń lọ bó ṣe bọ́ sọ́nà nìyẹn báwọn bá ń ṣàṣegbè wọ́n dẹ̀ sọ pé kí ló fẹ́ kí nìkan tó fẹ́ kí nìkan tó fẹ́ bàbá yẹn béèrè ránṣẹ́ ọlọ́run ẹ fi sílẹ̀ kí ló fẹ́ ó lòun ní court case láàárọ̀ ọ̀la òun fi mọ́tò pààyàn òun dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá gbàdúrà fóun ọ̀rọ̀ wọn á yanjú ó dẹ̀ kúnlẹ̀ wọ́n dẹ̀ gbàdúrà fún pé kó lọ ráàánú gbà ó dẹ̀ ráàánú gbà olùṣọ́ àgùntàn àtàgùntàn wọn èyí yára wọn relationship àárín wọn close gan wọn wà kọ́díà gan ah, pásítọ̀ mi ò ní rẹ́rìn ẹnìkan sọ ó ní èmi ni pásítọ̀ tó ń rí tó máa ń rẹ́rìn ṣinṣinṣinṣin ah, olùṣọ́ àgùntàn ó rẹ́rìn sáwọn àgùntàn bẹ́ẹ̀ lómi àṣà lejú ní bọ́ọ̀kì gan hmm, hmm, hmm. Ah, my personal opinion ẹ jẹ́ aṣojú òpó sílẹ̀ ẹ jẹ́ aṣojú òpó sílẹ̀ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn lè sọ ṣùgbọ́n ẹ jẹ́ adẹ́ka ìpolówó ọjà náà mò ń bọ̀. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. tired of the slow movement of your life, career, or business? Do you want a positive shift? Then get ready for the real conference with a theme Take the Lead. Is a quarterly capacity development program to equip participants with the requisite skills to be efficient and effective in career, business, and life. Come get insights from speakers like Adeson Basharu, CEO Foodco Nigeria, Emeka Osai, founder Campus Labs, Bayo Adeyinka, banker and thought leader. Date Saturday, 20th August 2022 from 9 a.m. Venue New Streams Conference and Culture Center, Alalubosa, GRA Ibadan. This conference is free, but registration is compulsory. Send TTL to 0808 880 0999 to 0808 880 0999 to register. The real conference is powered by The Bridge Network, preparing you to take the lead. ọlọ́run wá kájọ wá gbàdúrà o. ìrànlọ́wọ́ àtòkè wá ní ẹ wá o. Òṣogbo agbàlejò èrò gbogbo àgbáyé ìrẹ́kẹ̀ wòlíì kani ọlọ́run ló kọ sí wòlíì rẹ̀ Prophet Dr. Moses Bidi Kasali JP ògùn agbájésù wa kárí ayé ti Hour of Mercy Prayer Ministry orí òkè aláṣeyọrí wípé àfira kọjá sí ìlú Òṣogbo mo fẹ́ tún ìrànlọ́wọ́ àtòkè wá jáde fún gbogbo ẹni Freedom Park ìlú Òṣogbo ní ọ̀gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbàmù sọ́jà àtàrúkú yóò ti gbìyànjú kásẹ̀ yìí sè mìíràn ọjà kulẹ̀ nírònà ẹrù tó ń dágbé bíi katapila ọkọ̀ òkè ni wọ́n gbàdúrà àpọ̀tù olúwọlé àfọlábí ń bọ̀ evangelist akétúndé ọlọ́run ọ̀sọ́bẹ̀ ọkọrin lady evangelist bùnmi kàsálí aka mojire àtàwọn yòókù ẹ̀yin lóko lóko ọ̀tọ̀kùlú ẹ̀yin aláṣẹ ẹ̀yin olóṣèlú ẹ máa bọ̀ láìfi tẹ̀sẹ̀ tàbí ẹ̀yà ni o telephone zero eight zero two four two four one three seven three ẹ̀yin tòkèrè ẹ darapọ̀ lórí facebook moses kàsálí bàbá aláṣeyọrí tàbí moses Kasali. ògùn agbọ́jésù wa ìrànlọ́wọ́ àtòkè wa agbára ọlọ́ọ̀nìkan lọ́ka. Ah, ń padìlẹ̀ tí ó dò. gbogbo mọ̀lẹ́bí Owólabí ń fi àsìkò yìí kéde ìpapòdà lọ sínú ògo olùdásílẹ̀ àti alákòóso àgbà ìjọ lamp unto my feet evangelical church reverend babatunde akinyemi Owólabí ẹni tó sùn nínú olúwa lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún twenty twenty two lẹ́ni ọdún méjìlélọ́gọ́ta sixty two years báyìí ni ètò ìsìnkú yóò ṣe lọ thursday ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ láòtẹ́ òkú nítẹ́ ẹ̀yẹ níní olóògbé tó wà ní nọ́mbà twenty six ọlọ́run tóbi estate zone seven b new fẹlẹ́lẹ̀ sókà ìbàdàn bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ọ̀sán thursday yìí kan náà ó ní àìsùn alẹ́ onígbàgbọ́ máa wáyé nílé olóògbé bákan náà láago mẹ́rin ọ̀sán ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ńlẹ̀tọ̀ ìsìn ìsìnkú máa wáyé nílé ìjọsìn ti lamp unto my feet evangelical church ọlọ́run tóbi assembly ilẹ̀ òmìnira bàbá onínúure ti parí iṣẹ́ ìríjú ẹ a sì ti pè yín sọ́dọ̀ láti wá sinmi láyà olùgbàlà súnre o bàbá wa ò wọ́n reverend babatunde akínyẹmí owólabí olùkéde gbogbo ẹbí. ẹ má gbàgbé pé mo sọ pé opinion pastor seun yewusi oníwàásù ni o kí lẹ́yìn rí sí zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine hello hello god bless you sir olúwa ń ṣiṣẹ́ hello. hello? olúwa máa ṣàgbára lọ. àmì sà ta ló pè ibùlẹ̀ tí ń pè wá sà. pásítọ̀ ògúnpìtàn ló ń pè yín. yes sir. láti ìbàdàn láti ṣàlẹ́ yìí. yes sir. èmi náà rí gbogbo ohun tí ẹ sọ nípa àwa òjíṣẹ́ ọlọ́run yẹn pé ẹlòmíràn tẹ́mi ọlọ́run bá ti tọ́lọ́run bá ti gbàgbára wọ̀ ìgbéraga máa ń pọ̀ nínú àwa òjíṣẹ́ ọlọ́run kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run tó gbé agbára rẹ̀ wọ̀ wá kò fẹ́ ká sí ìgbéraga kó tó fẹ́ ká máa ṣe ọ̀wọ̀. irú ìbáṣepọ̀ wo ló yẹ kó wà láàrin olùṣọ́ àgùntàn àtàgùntàn. ìbáṣepọ̀ tó tán máa ń yẹ kó wà níbẹ̀ kò yẹ kí olùṣọ́ àgùntàn máa dijú níwájú ọmọ ìjọ olùṣọ́ àgùntàn mi ti gbà pé bí agbọ́lọ́run ti gbàgbára wọ òun bó ṣe wù òun ló ṣe léṣe mo lọ sí ìjọ kan ìjọ kan sí tí mo lọ ṣe nǹkan kan bẹ ẹnìkan wá tó gbọ́ ìrírí ìjọ yẹn tó ṣe ògbómọ̀ṣọ́ wá síjọ yẹn olùṣọ́ àgùntàn yẹn ó wá bó ṣe wá ń ṣe sílẹ̀ yẹn ah, mo wá wò pé áá ah, ah, bàbá ìbí wọn ṣe fẹ́ tó níbi iṣẹ́ ìránṣẹ́ kò yẹ kán lè ṣe láì sí ẹni tó wá láti ògbómọ̀ṣọ́ mo fi orúkọ bí ìjọ yẹn láti ṣe. àì má dárúkọ. tó kò yẹ kó rí bẹ́ẹ̀ tó olùṣọ́ àgùntàn gbọ́sọ̀ máa ṣe ìyàyà pẹ̀lú àwọn àgùntàn ẹ ṣe púpọ̀ sà ẹ jẹ́ ká tún gba ìpè lọ́dọ̀ ẹlòmíì ká gbọ́ nǹkan tẹ́lòmíì fẹ́ sọ. hello. hello. God bless you sir ta ló pe ibo lẹ ń pè wá sir. hello. Hello. Hello. God bless you ma. Ẹ ti wọlé mà. Ẹ̀hún tẹ́ ẹ fi ń gbọ́ wa èyí sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa mà. Àbí kẹ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́. Ṣẹ́rí tẹ́ bá ti pè wá ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa àbí kẹ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ pátápátá hello hello ẹ ti ẹ ti wọlé hello. ẹ jẹ́ ń gba ìpè kan àbí méjì sí àwọn tó wà nínú ilé ń bí káwọn ìránṣẹ́ ọlọ́run tájọ wà ń bí káwọn náà dá sí hello. hello. God bless you sir. Ah, orúkọ mi ni ìṣọ̀lá. yes sir ẹ ṣe yí ohun fi ń pè wá sílẹ̀ pàápàá tàbí kẹ́ kú ohun sir. mo ti kú òun yes sir. ẹ mọ̀ pé ibi tí security ọ̀rọ̀ ìlú ìdè nìsín ọgbà sùúrù. yes sir. gbogbo èèyàn ti wá ṣọ́ọ̀ṣì ń wá hmm. wọ́n wá ta èèyàn ni. Hmm. ayé ìgbà ń sọ yẹn inú mímọ́ ẹni tí nǹkan ń ṣe lọ́wọ́ ṣọ́ọ̀ṣì hmm. ẹni tó wá dán pásítọ̀ wù lọ́wọ́ wà ní ìsìn hmm. kọ́mọ ọ̀dọ́ náà fọgbọ́n sí i bẹ́ẹ̀ ni ọlọ́mọ sọ wa. ẹ ló sà èmi rò pé dídánwò nínú ẹ̀mí àbí ṣé dídánwò nínú ara ni wọ́n ti lọ opinion tiwọn nìyẹn wọ́n ní ayé ti le báyìí àwọn èèyàn tó ń wá ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ wá ń dán pásítọ̀ wò ni. Hello? ẹ̀lú ọ̀gá mi ẹ̀ka lẹ́sẹ̀. bàbá mi god bless you sir ta ló ń pè bó lẹ ti ń pè wá sà. aṣọ olúwa ní àṣìṣe láti ìdíyẹrin. ah láti. ọ̀gá mi sàṣà. talẹ̀ ló ń pè sàmì gbọ́yìn dáadáa sà. aṣọ olúwa ní àdéoyè. ok sà ohun tẹ fi ń gbọ́ wa ẹ yí ilẹ̀ àbí kẹ́ ẹ kúrò ń bẹ̀ sà. ẹ mo ti kùn. opinion yẹ lèmi náà support because kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìrìnàjò ìgbàgbọ́. ẹ̀yin náà wá sọ tí ẹ bá wa sọ. So ohun tó ṣe kókó náà ni pé kí àwa tí a jẹ́ olùṣọ́ àgùntàn ká ní ìbáṣepọ̀ tó gún mọ́ pẹ̀lú àwọn àgùntàn torí. ojú òpó yẹn ò ṣe dáadáa ẹ jẹ́ ń wo ohun tí pásítọ̀ gbẹ̀ngà evangelist gbẹ̀ngà gúnlọ́kọ̀ tí wọ́n rí sọ sí torí mo fẹ́ rìnrìn àjò kan ní kíákíá láti lè kúrò lórí ọ̀rọ̀ màmá wa alice olúfúnmiláyọ̀ oyèkànmí evangelist gbẹ̀ngà gúnlọ́kọ̀ kí lẹ rí sọ sí bẹ́ẹ̀ ni torí òtítọ́ ńlá ni bíbélì ní pé àwa yóò mọ òtítọ́ òtítọ́ yìí yóò sọ wá di òmìnira kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni àwọn bàbá wa ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá wo jésù kristi nínú ìrìn àjò jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn nìkan ti ẹ̀kọ́ gan pẹ̀lú àwọn ènìyàn gbogbo bíbélì pé ó fi ìfẹ́ hàn ó fi ìfẹ́ hàn sí ẹ wo gbà tí bátímọ̀ àfẹ́jú yẹn tó ń pè jésù fúnra ẹni láti dúró bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn lọ pé kí ta ló ń pè ọ́ báwo ni o ṣe dá ẹni tó ń pè ọ́ mọ̀ láàrin ọ̀gọ̀rọ̀ àwọn ìwọ̀n Jésù ní kíkan pè wá èyí ṣe àfihàn ìfẹ́ nítòótọ́ and it is not something that must be dandan kọ́ ni protocol torí agbára ọlọ́run èèyàn gbọ́dọ̀ gbọ́kànlé agbára ọlọ́run. èmi ò sọ̀rọ̀ lórí mobile security o. bẹ́ẹ̀ni torí condition ìlú báyìí ẹni tó bá ní orí ọ̀fẹ́ mi sọ lórí mobile security o. Hmm. bọ̀ láàárín ọmọ ìjọ olùṣọ́ àgùntàn sí ọmọ ìjọ àti nínú ìjọ ni mò ń sọ lórí bàbá yẹn wá sọ pé ìlú ti le pé àwọn èèyàn ọkàn méjì lọ fi ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe pé bóyá òun ló fà á. òtítọ́ ni kò sí rọ́ńbẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ ṣe rí Ọlọ́run tó pè wá ó mọ ohun tó pè wá lé lórí ó sì ní ète àti agbára tí ó fi fún oníkálukú ènìyàn lótìtọ́ a ní láti kíyèsára we need to be very careful at the same time kò yẹ kó ba ìbáṣepọ̀ wa jẹ́ pẹ̀lú àwọn àgùntàn tí Ọlọ́run pè wá fún tẹ́ bá dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ kọ́ la ṣe bẹ̀rẹ̀ bọ̀ torí pé ìfàmì òràn ti dé agbára ti dé àṣẹ ti dé ipò ti dé owó sì ti dé ó máa ń fà ń gbà míì so kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ kí a bá lè padà sí ẹsẹ̀ àárọ̀ níbi tí a ti bẹ̀rẹ̀. ẹ jẹ́ ń gbọ́ nǹkan tí pásítọ̀ akin pẹ̀lú tí wọ́n máa sọ. tí a bá ní pé kí a wò ó ní tòótọ́ ní ìyá ti ara àti nípa títí ẹ̀mí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí tá a bá sọ pé current situation security ní nàìjíríà ẹlòmíà rí wí ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láàrin olùṣọ́ àgùntàn àti àgùntàn eléyìí tí ọlọ́run fi wọ́n ṣe ọ̀gá lé lórí ṣùgbọ́n a rí i pé ní ọ̀pọ̀ ìgbà nígbà tí agbára ò bá tí dé relationship wọ́n á jọ lórí òkè wọ́n á jọ lọ́nú ilẹ̀ wọ́n á jọ sínú ṣọ́ọ̀ṣì tí ò sí èsì kété tí agbára àbí orí ọ̀fẹ́ bá ti dé báyìí wọ́n sọ wọ́n sọra wọn di before kó tó rí dáde wọ́n á fìlì fọ́ọ̀mù ni ó wá ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àgùntàn kí wọ́n sọnù àbí kí wọ́n padà sí ẹsẹ̀ àárọ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgùntàn tó ń sọnù nítorí pé bóyá dádì ò wọn ní listening ear bóyá wọn ráàyè relate mm. pẹ̀lú olùṣọ́ àgùntàn wọn dáadáa ló fà á tí wọ́n fi lọ́ bọ́ sọ́wọ́. bẹ́ẹ̀ torí problem share is problem solved. is half solved. bẹ́ẹ̀ is half solved torí pé ní ọ̀pọ̀ ìgbà relationship yẹn ẹni tí ilé ẹ̀ ń dàrú tó wá jẹ́ pé wò pé à tí n bá bá dádì sọ̀rọ̀ yìí bí n bá tiẹ̀ fẹ́ kẹ́rù mi jáde ṣùgbọ́n kò rí èèyàn bá sọ títí títí títí tó fi dẹni tó ń yàlè títí títí tí ìfẹ́ fi du tútù títí títí tí ta fi ń sọ wípé ẹ wo sista alágbájá ó ti dá lágbèrè àwa gangan àfúnra wa wò wípé kí ni ìbáṣepọ̀ tí ó sọnù tí ìbáṣepọ̀ bá dẹ̀ ti sọnù ìfẹ́ ti sọnù nìyẹn kí ọlọ́run kó ràn wá lọ́wọ́. ẹ̀yin èèyàn wa nílé bí ó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká fìyẹn ṣe ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run àná ẹ̀yin ọmọ ìjọ náà bí ẹni tó pè yẹn ẹ̀yin náà ẹ má ṣe ìpalára fún àwọn olùṣọ́ àgùntàn yín. àwọn èèyàn ń sọ wọ́n láwọn ò rí màmá alice olúfúnmiláyọ̀ oyèkànmí wọ́n láwọn ò rí wọn pè mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ṣá mọ̀ pé màmá ti dàgbà tẹ́ ẹ bá lọ pè wọ́n láago àbí àkókò tí ò yẹ ẹ lè rí wọn pè ṣùgbọ́n kí wúrà tó dán ó máa ń laná kọjá mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ àwọn nǹkan kan pàápàá fún àwọn tó ń larú ẹ̀ kọjá ìjọ ìmọ́lẹ̀ kristi wà lamẹ́ríkà ó wà ní dublin ó wà ní uk ó wà káàkiri ṣùgbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ó bẹ̀rẹ̀ láti ibì ní 1961 ni a dá ìjọ ìmọ́lẹ̀ kristi sílẹ̀ èèyàn mẹ́rìndínlógún 16 péré ló dá sílẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ní pálọ̀ náà ni bóyá wọ́n fìwọ́ náà ṣe yẹ̀yẹ́ pé ṣọ́ọ̀ṣì pálọ̀ àbí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀bù ìwé mọ́ ní kí agbo kékeré kó má ṣe bẹ̀rù dídùn inú olúwa ni láti sọ ọ́ di ní ńlá lọ́dọ̀ bàbá olóyè olóògbé ayọ̀rìndé ló ti bẹ̀rẹ̀ lọ́sọ̀ọ́sàmì èèyàn sixteen péré ló bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ńlá yẹn náà ìyẹn light of christ church nineteen sixty two tí wọ́n ṣàjọ̀dún àjọ̀dún ìkórè àkọ́kọ́ abẹ́ àti bàbá ló ti ṣe torí pálọ̀ yẹn ò lè gba àwọn àlejò tó pè wọ́n wá ṣe níta gbangba níbẹ̀ ǹjẹ́ mọ̀ pé inú àkọsílẹ̀ ìtàn gbogbo owó tó four hundred naira ọgọ́rùn-ún méjì pọ́n ó ní wọ́n wò pé káwọn tiẹ̀ lọ fi wá ilẹ̀ kan táwọn á fi bẹ̀rẹ̀ jọ kó tó di pé wọ́n rí kan tí wọ́n líìsì fún wọn látọ̀dọ̀ lọ́ọ̀yà kan tó ràn wọ́n lọ́wọ́ ìyẹn agbẹjọ́rò A.O. Woyè àwọn ló ràn wọ́n lọ́wọ́ wọ́n wá rí ilé wọn lórí ilẹ̀ àwọn Akínrìnọlá ìyẹn lókè àdó lọ́wọ́ líìsì fún wọn wọ́n líìsì ni o ṣùgbọ́n bí ìjọ ṣe ń tẹ̀síwájú nígbà tó di 1963 ni wọ́n wò pé àwọn tún ní láti tẹ̀síwájú ọlọ́run bá dẹ̀ ṣe lọ́ba máa ra ilẹ̀ ilẹ̀ twelve plot plot méjìlá ni wọ́n rà ní ring road ring road wa ní Ìbàdàn ẹ níbo ni wọ́n rà á sí. ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ́ngbà tó rà á ǹjẹ́ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìsìn wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ̀ wọ́n ti lórí òkè níbẹ̀ orí òkè Básánì àṣé kí wúrà tó dán ó lànà kọjá wọ́n ti ní àwọn ètò rere ṣùgbọ́n gbà tó di 1973 ni wọ́n rí lẹ́tà látọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ìbàdàn ìbàdàn city council pé ìjọba fẹ́ lo ilẹ̀ yẹn ilẹ̀ tí wọ́n ti sanwó ẹ̀ owó tí wọ́n dá padà wọ́n ní ó ti ẹ̀ ra plọ́ọ̀tì mẹ́rin kí dẹ̀ níjọba fẹ́ lo bẹ̀ fún ibẹ̀ ni wọ́n ń kó gbogbo ilẹ̀ ìbàdàn sí ní ring road ǹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni ilé ìtajà ńlá tó tóbi níbàdàn ló wá wà nísìnyí ibẹ̀ níjọ ìmọ́lẹ̀ Christy ìbá wà torí plan tí wọ́n yà ní four thousand capacity auditorium ni wọ́n ṣètò ẹ̀ sí kó tó di pé ẹnìkan wá mú wọn lọ sínú igbó aginjù àṣàginjù lè padà dìlú aginjù ni wọ́n pe bẹ̀ yẹn ìyẹn ló dùn ọ̀nà nígbà yẹn nígbà tí àwọn màmá wa olóyè tí ó dó sí à fẹ̀yìntọ́lá adéyẹmí ìyẹn ní 1980 àwọn yẹn ló wá tà fún wọn mi ní sọ iye tọ́ta torówó yẹn kéré púpọ̀ ṣùgbọ́n ibẹ̀ wá ní ìjọ ìmọ́lẹ̀ kristi ló wà kí ni ìwọ náà ń là kọjá ìwọ náà nítàn tó dá o ìtàn ló máa fi pa ìṣòro èní adùn ọ̀la ni bí ìjọ ìmọ́lẹ̀ Kristi ṣe lọ káàkiri gbogbo àgbáyé tí wọn náà ò bá ṣáà ti ya májẹ̀mú tó kúrò lórí májẹ̀mú ó dájú ohun rere ń bọ̀. bóyá kò tí ì sí nínú plan ẹ kí wọn náà lọ wo Robicon. ó ṣe pàtàkì láti wò ó ti wà ń sinimá látọjọ́ friday ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ lọ́tí ẹ̀ lọ́tọ́ lọ ń wẹ́kọ̀m àwọn èèyàn lẹ́nu tó ń bọ àwọn èèyàn lọ́wọ́ owó péréte ni ẹ̀yin náà ẹ lọ ẹ wàá mọ nǹkan tó jẹ́ kí fíìmù kó yàtọ̀ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ti wò pé fíìmù tó bá máa ṣóun sinimá eighteen plus ni pé bóyá àwọn àgbàlagbà báwọn ọmọ ṣe wà nínú holiday o lè kó wọn lọ no how no how àwọn náà rí ọgbọ́n kan rí sọ àbí rí dìmú níbẹ̀ owó kékeré dẹ̀ ni Viva Cinema palmore ní ring road nìbàdàn lẹ́tí lè rí àti a cinema bódìjà ìbàdàn ibẹ̀ lẹ́tí lè rí wò ẹ̀yin èèyàn tẹ́ wà nìbàdàn owó péréte ni tó bá need information lé lórí nọ́mbà báyọ̀ fálékè gangan gangan rèé ìwọ ṣáà zero eight zero six four three zero four seven seven three pé bóyá o fẹ́ béèrè ìbéèrè ṣùgbọ́n lójoojúmọ́ ni lójoojúmọ́ lójoojúmọ́ ni ní viva cinema palmore ring road àti a cinema bódìjà ìbàdàn nọ́mbà báyọ̀rẹ́ zero eight zero six four three zero four seven seven three báyọ̀ òògan ló máa gbé á fún wa ní gbogbo information tá a nílò ṣé ẹ̀dẹ̀gbàgbé ẹ ti ń gbọ́ ẹ ti ń gbọ́ gbogbo ìpolówó yẹn sátọ̀dé tó ń bọ̀ yìí ni agbanilágbàtàn yìí ní ẹ máa wò wípé ìgbà ó ní pásítọ̀ Ṣeun parí forty days àìran náà ni ó ní occupy till I come kò sí nǹkan tá a fẹ́ jókòó tá a fẹ́ sùn lé lórí àní kí ìyìnrere Kristi kó máa tàn káàkiri gbogbo àgbáyé sí i so lọ́jọ́ sátọ̀dẹ̀ tó ń bọ̀ yìí ni on the twenty ní ọ̀lù ọ̀dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ níbí ìpele tuntun new chapter Ọlọ́run fẹ́ mú wa láti ibi tá a wà lọ sí ibòmíràn tó tún dára àwọn bàbá wa pastor Fẹ́mi Emmanuel wọ́n máa wà níbẹ̀ àwọn baba wa evangelist Ojuade wọ́n máa wà níbẹ̀ ẹ̀dá níyì Fádípẹ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ wọ́n máa wà níbẹ̀ tí mọ̀ wọ́n tí wọ́n kọ yín yẹn bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run ajínrere Ìdòwú fad dáre power of praise orúkọ ńlá àti sista Wùmí Babalọ́lá Ọlọ́run mi mo bẹ̀bẹ̀ ó máa jẹ́ ìpàdé ìyìn àti àdúrà ìwọ náà ṣáà darapọ̀ aago mẹ́fà àárọ̀ ṣaago méjìlá ni o pé bóyá o fẹ́ lọ pati o fẹ́ lọ gbogbo ẹ̀ o lè máa gba bíi lọ bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik ah sorry wọ́n ní kì í ṣe bàbá ọwá bọ̀dá ọwá bọ̀dá ọwá bọ̀dá peter bọ̀dá peter fọlọ́nṣọ́ ẹ máa wò pé irú àrífín wo ni ah program tá a ṣe ni lọ́sẹ̀ tó kọjá wọ́n ní àwọn èṣe bàbá ọwá mọ́ torí ńgbà táwọn bàbá one hundred and forty five years tó wà ń bẹ̀ bàbá ní wọ́n times two làwọn wá ń pera àwọn bàbá wọ́n ní broda Peter làwọn so broda Peter fọlọ́nṣọ́ wa wọ́n ti wà ah sorry a ti kú òǹbí program yẹn bàbá pf wa láti lè ṣe ìrànṣẹ́ kremik bàbá ti wà ń kalẹ̀ láti súre fún wa àti láti gbàdúrà pẹ̀lú wa má gbàgbé o jésù ò ní pẹ́ dé mọ́ iṣan àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fi lábẹ́ ọ̀run ní ìta fi lè gbà wá là yàtọ̀ sí orúkọ jésù ẹ lè fẹ́ pe nọ́mbà ti tèmi zero eight zero thirty three twenty six eighty eight forty six zero eight zero three three two six eight eight four six God bless you all. Christ Revival Miracle Center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ Christ Revival Miracle Center ibẹ̀ ni àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlé àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa ti ń bẹ lọ́run adúpẹ́ ní ọwọ́ yín fún ọwọ́ agbára rẹ tí ẹ máa nà ní gbogbo ìgbà. our father in heaven we thank you lord for powerful hand which you always stretch every time. ọwọ́ tó ń nà lánàá tí í ṣe ọwọ́ ìyanu ọwọ́ kan náà ló ń nà lónìí tí í ṣe ọwọ́ ìyanu bákan náà ni ọwọ́ kan náà ló máa nà títí ayérayé. The hand of your miracle you stretched yesterday is the same hand of miracle you are stretching today, and that is the same hand of miracle you will continue to stretch throughout the world. Nínú ilé kílé tí wọ́n ti ń gbọ́rọ̀ yìí kí agbára ọlọ́run kó lọ sínú ilé bẹ́ẹ̀ kó sì pa gbogbo iṣẹ́ ọ̀tá Let the power of God go right into every homes that are hearing this message and destroy the work of the devil. Kí Olúwa kó rọ òjò àánú rẹ̀ sórí gbogbo àwọn tó ń gbọ́rọ̀ yìí lónìí. May the Lord reign his reign of mercy upon all the hearers of this word today. Ní ìparí ohun gbogbo kí olúkúlùkù kó fi ògo fún Olúwa. At the end of everything today, let everyone give glory to God Almighty. Ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. In Jesus' name we pray. Àmín. Amen. Ọ̀pọ̀ ló fẹ́ wà láàyè lónìí ṣùgbọ́n tí kò ṣeé ṣe fún wọn. Many people want to be alive today but it is impossible for them. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́rọ̀ mi yìí. To deal, my listeners kì í ṣe nípa ipá tàbí agbára yín fi wà láàyè. It is not by your own might or ability that you are alive. Ọlọ́run dá ẹ̀mí yín sí nítorí irú ọjọ́ òní yìí. God has spared your life because of a day like this. Lónìí. And today. Mo dúró láti bá yín sọ̀rọ̀ nípa Ọlọ́run. I stand here to speak to you about God. Bí a bá ní kí a sọ̀rọ̀ nípa Ọlọ́run. If we say we want to talk about God. Mo rò pé ohun tí ó dára púpọ̀ jùlọ ni. It is a good topic bí ènìyàn bá sọ pé òun kò fẹ́ gbọ́rọ̀ ọlọ́run tàbí òun kò fẹ́ gbọ́ nípa ọlọ́run a jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ti di òkú. if anyone is alive and he says he doesn't want to hear about God or know anything about God such a person is dead. kò sí ọ̀rọ̀ tí ó dùn gbọ́ tó ọ̀rọ̀ nípa ọlọ́run. there is no message as beautiful to hear as the message about God. ọlọ́run ni a ń pè ní ẹlẹ́dàá. God is called the creator. Òun ló dá ọ̀run àti ayé. He is the creator of heaven and earth. Ọ̀rọ̀ rẹ̀ ló borí ohun gbogbo. His words is above all things. Ọ̀rọ̀ rẹ̀ ló sì mú ohun gbogbo dúró. And his words establishes all things. Ọ̀rọ̀ Ọlọ́run sí yín lónìí dúró nípa agbára Ọlọ́run. The word of God to you today stands upon the power of God. Ìyẹn ni pé ọ̀rọ̀ Ọlọ́run sí yín lónìí dúró nípa Ọlọ́run. That is the word of God to you today stands about God. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ayé yìí many scientists in the world. èyí tó ti kọjá àti nínú ayé tí a wà nínú rẹ̀ yìí. those that are alive and those that are dead. ni wọ́n ti gbìyànjú láti ṣe àwárí ọlọ́run. They have attempted to research about God. Púpọ̀ nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ ìwọ̀nyí ni wọ́n ti jókòó láti ṣe ìwádìí àti àṣàrò fún ọjọ́ pípẹ́. Many of these philosophers and educationists they have searched to know more about God. Láti ronú lórí ẹni tí ó dá Ọlọ́run. They think about who created God. Bí Ọlọ́run ti ṣe ní ìbẹ̀rẹ̀. About the beginning of God. Ṣùgbọ́n títí di ìsinsìnyí a mú ọkàn òmùgọ̀ wọn wá sí òpin. But up to this present moment, all their ability and knowledge have been brought to foolishness. Ẹlòmíràn tilẹ̀ ronú títí nípa tatilẹ̀ ni ọlọ́run yìí. some people have even thought so much by asking that question who is this God. ṣùgbọ́n ìdáhùn ẹlòmíràn sí ìbéèrè yìí ni pé kò sí ẹni tí ó ń jẹ́ ọlọ́run. But the answer to some people's question about this question, who is God, is there is no God. Bíbélì mímọ́ wá sọ fún wa wípé aṣiwèrè wílé ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. And the Bible now tells us that the foolish man says in his heart there is no God. Ìyẹn wà nínú ìwé orin Dávidi orí kẹrìnlá ẹsẹ̀ kínní. That can be seen in the book of Psalm chapter fourteen verse one. Nínú ìwé Jòhánù orí kínní ẹsẹ̀ kejìdínlógún. In John chapter one verse eighteen. Ó wí pé kò sí ẹni tí ó rí Ọlọ́run rí ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní ọkàn ìyá bàbá òun náà ni ó fi hàn. Said no man has seen God at any time the only begotten son which is in the bosom of the Father, he hath declared him. Ohun tí a sọ nípa ẹsẹ̀ ìwé mímọ́ yìí ni pé kò sí ẹni tí ó rí Ọlọ́run rí ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo tó ń bẹ ní òkàn àyà bàbá òun náà ni ó fi hàn. What this passage implies is that no one has ever seen God, but his only begotten son that is at the bosom of the Father is the one that declared God. Ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo yìí ti ṣe Jésù Kristì tí ń bẹ ní òkàn àyà bàbá rẹ̀ òun náà ni ó fi ọlọ́run hàn bí ó ti rí nítorí ọlọ́run jẹ́ ọlọ́run àánú. This only begotten son who is Jesus Christ is the only one that have shown us who God is because he is a God of mercy. àánú sì ni ọlọ́run fẹ́ kì í sì ṣe ẹbọ. And mercy is what God deserves and not sacrifice. Ìwé Jacob orí ẹsẹ̀ kẹtàlá. In James chapter two verse thirteen. Níbẹ̀ la ti gbé kà wípé nítorí ẹni tí kò ṣàánú ni a ó ṣe ìdájọ́ fún láìsí àánú àánú sì ṣògo lórí ìdájọ́. There we read that for he shall have judgment without mercy that has showed no mercy and mercy rejoiceth against judgment. Jésù ló wá fi àánú Ọlọ́run gan hàn. It is Jesus that showed the real mercy of God. Òun ló wá fi bí Ọlọ́run gan ṣe rí hàn wá. He is the one that showed us who God really is. Nígbà tí Jésù wà láyé, ó ń ṣàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run aláàánú. When Jesus Christ was in the world, he was showing mercy to a lot of people to demonstrate the fact that our God is a God of mercy. Nínú májẹ̀mú láéláé láti rí Mósè bí ó ti ṣe bá Ọlọ́run sọ̀rọ̀ lójúkojú, ó gbọ́ ohùn Ọlọ́run nítorí tí ó fẹ́ rí ojú Ọlọ́run bí ó ṣe rí gan-an. In the Old Testament, there we heard about how Moses talked to God because he wanted to see God physically. Ṣùgbọ́n Ọlọ́run kò wá fi ojú rẹ̀ fún rí ṣùgbọ́n àkẹ́yìsí rẹ̀ ni ó rí. But God did not allow him to see his physical face, but he allowed him to see his back view. Exodus thirty-three eighteen. In the book of Exodus chapter thirty-three verse eighteen. Níyìí ni Mósè ti ń bẹ̀bẹ̀ fún ògo pé kí. Ọlọ́run kò fi ògo rẹ̀ hàn òun. Here Moses was beseeching God and begging God that God should show him his glory. Mósè fẹ́ rí bí ògo Ọlọ́run ṣe rí. Moses wanted to know the greatness of the glory of God. Ohun tó ń bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run nìyẹn fún. That was what Moses was pleading for from God. Ṣùgbọ́n nígbà tí a wá wo ẹsẹ̀ ìkẹta lé ní ogún. But when we look at verse twenty-three. Níbẹ̀ ni a ti gbé rí pé ó wí pé nígbà tí èmi ó mú ọwọ́ mi kúrò ìwọ ó sì rí àkẹ́sí mi ṣùgbọ́n ojú mi ni a kì í rí. There God said, and I will take away my hand, and thou shalt see my own back view. Ó wí pé ìwọ kò lè rí ojú mi nítorí kò sí ènìyàn kan tí ń rí mi tí sì ń yè. And in verse twenty he said, Thou cannot see my face, for there is no man that shall see me and live. Mo ń sọ̀rọ̀ nípa Ọlọ́run tí a kò fojú rí. I'm talking about invisible God. ṣùgbọ́n tí a mọ̀ pé ó wà nípa ohun gbogbo tá à ń fojú wa rí ní àyíká wa. in which we believe is alive by the physical things we see around us. ṣùgbọ́n tí a mọ̀ pé ó wà nípa ohun gbogbo tá à ń fojú wa rí ní àyíká wa. and we have the evidence that he is alive because of the physical things we see around us. à ń rí ọwọ́ Ọlọ́run lára ènìyàn. We see the hand of God upon men. A ọwọ́ Ọlọ́run lára ọ̀sà. We see the hand of God upon the sea. A ọwọ́ Ọlọ́run nípa afẹ́fẹ́ tó ń fẹ́. We see the hand of God upon the wind that blows. A ọwọ́ Ọlọ́run lára òfurufú. We see the hand of God upon the firmament. Bákan náà, a ọwọ́ Ọlọ́run lára òṣùpá àti òrùn. Also we see the hand of God upon the sun and the stars. Àti ìràwọ̀ ojú ọ̀run. And the stars in the heaven. A ọwọ́ Ọlọ́run lára àwọn igi. We see the hand of God upon the trees. Koríko àti ìtànná ewéko. All the grasses and the flowers. A ọwọ́ Ọlọ́run nípa sísùn àti jíjí. We see the hand of God God in sleeping and waking up. A kò dá Ọlọ́run bẹ́ẹ̀ ni a kò bí God is not created nor born. Ọlọ́run ní orúkọ púpọ̀ tó ń jẹ́. God has a lot of numerous names he bears. Ṣùgbọ́n ọ̀kan nínú orúkọ rẹ̀ ni èmi ni. One of his numerous names is I am. Kí ni ìtumọ̀ èmi ni? What is the meaning of I am? Ìtumọ̀ èmi ni pé. This is the meaning. Èmi ni ẹni tí ó ti wà kí ayé tó wà. I am the one that have lived even before the existence of the world. Àtìlẹ́yìn mi kò sí ẹlòmíràn mọ́. And after me there is no one else. Ohun gbogbo ló ní ìbẹ̀rẹ̀ tó sì ní òpin. Everything has beginning and end. Ṣùgbọ́n Ọlọ́run kò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní òpin. But this our God has no beginning and he has no end. Òun ni ohun gbogbo nínú ohun gbogbo. He is all in all. Òun ni a lè wí lè ṣe. He is the able. Òun ni a lè ṣe lè wí. He is the one that can do. Agbára rẹ̀ borí ohun gbogbo. His power overwhelms all things. Nínú Psalm ninety verse two. In Psalm ninety verse two. Ó sọ fún wa pé ká tó bí àwọn òkè ńlá àti kí ìwọ kí ó tó dá ilẹ̀ òun ayé àní ayérayé ìwọ ni ọlọ́run. He said before the mountains were created you were God everlasting wàá wo ibẹ̀ yẹn dáradára. if you search that place carefully. in psalm ninety verse two. in psalm ninety verse two. ọ̀rọ̀ ńlá la gbọ́ níbí yìí. that is a great message there. mo wá fẹ́ kó o wá mọ̀ lónìí yìí. I want you to know today. pé kò sí ẹni tí ó rí Ọlọ́run bí ó ti rí. that there is no one that can say this is exactly how God is. ṣùgbọ́n ẹni tí ó fi Ọlọ́run hàn wá gan-an bí ó ti rí òní Jésù Kristi ọba Ọlọ́run tó ti ọ̀run wá sí ayé tá a ti inú obìnrin bí láìsí ọwọ́ ọkùnrin nínú rẹ̀ òun ni ó fi ògo ọlọ́run hàn wá bí ó ti rí. But the only person that showed us the real image of God is his only begotten son who came from heaven unto earth to come and tell us how God is really. Àwa ni Ọlọ́run gan o. And who is that God? Ọlọ́run jẹ́ ẹnìkan tí ó ní àwọn àmúyẹ tí ó fi ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ojú tó fi ń ríran tí ojú rẹ̀ sì kárí gbogbo ayé. God is that person that has some attributes that like eyes like uh, the hands sees all the things in the world. Ojú Olúwa ń bẹ níbi tí o wà yẹn. The eyes of the Lord is where you are right Olúwa now. Olúwa sì rí ohun tó wà nínú ayé rẹ tí ó ṣe aláìpé and God is seeing those things in your life that is incomplete. Ọlọ́run mọ èrò inú ènìyàn pé asán ni wọ́n. God knows the thought of man that is nothing. Ọlọ́run tún ní etí tó fi ń gbọ́ àti ọwọ́ tó fi ń gbani. God also have the ears to hear and the hands to save. Ìdí nìyẹn tí Isaiah fifty nine verse one fi sọ pé kíyèsí ọwọ́ Ọlọ́run kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wo tí kì ó fi gbọ́. That is why Isaiah fifty nine says the hand of God is not too short to save. Isaiah fifty nine verse one ló sọ bẹ́ẹ̀. Isaiah fifty nine verse one says it. Ọ̀rẹ́ mi. My friend. Níbi tí o wà yẹn. Where you are. Ọwọ́ Ọlọ́run kò kú láti gbà ọ́ lónìí. The hand of God is not too short to save you today. Ọwọ́ rẹ̀ yọ ni kúrò nínú ewu. His hand delivers one from danger. Ọwọ́ rẹ̀ mú àlàáfíà wá. His hand brings peace. Ọwọ́ rẹ̀ mú ìyanu wá. His hand brings miracles. Ọwọ́ ìyanu rẹ̀ ń paṣẹ èṣù. His miraculous hand destroys the work of the devil. Ọwọ́ Ọlọ́run ń bẹ níbi tí o wà lónìí. The hand of God is upon where you are right now. Ìwọ náà múra láti gba ìyanu rẹ lónìí. Just be prepared to receive your miracle today. Nípa ọwọ́ ìyanu rẹ rẹ̀ tó ń nà sí ọ nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ yìí. through his miracle hand he is stretching to you through the word of God you are hearing right now. etí rẹ̀ kò wúwo tí kì ó fi gbọ́ àdúrà rẹ. his ears is not heavy that he will not hear your prayers. ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. ọlọ́run a dúpẹ́. Lord we thank you. nítorí pé a mọ̀ bí ọlọ́run ní tòótọ́. because we know you as the true God. ìwọ ló ní agbára lórí ọ̀run. you are the one that has power over heaven. ọ̀run àwọn ọ̀run kò gbà ọ́. the heavens do not contain you. mélòó mélòó wá ni ayé ti ń ṣe àpótí ìtìsẹ̀ rẹ. how much less bless the world that is your footstool. O kún ọ̀run. You feel heaven. O ayé. You also feel the earth. O tún ṣẹ́kù sí ibi tí ojú àwa ẹ̀dá ò tó. And you still remain upon where we human beings do not even see. Ibi tí ojú èmi ò tó. Where my physical eyes do not see. Nínú ayé àwọn tó ń gbọ́rọ̀ mi. In the life of the people hearing me. Ojú rẹ̀ ń wo ẹ̀dá ayé ara wọn tí kò pé. your eyes are looking at their incomplete life. ìjọba wa pa ní àṣẹ ní òní olúwa. now I decree in the name of Jesus. mo fẹ́ kó wọnú ilé àwọn tí ó ń gbọ́rọ̀ yìí. I want you to enter the house of these hearers. gbogbo níbi tí èṣù ti ṣẹ̀ṣẹ̀ bọ̀. wherever the devil has stepped in. nínú ayé ọmọ wọn. in the life of their children. nínú ayé ìyàwó ni. in the life of the wife. nínú ayé ọkọ ni. in the life of the husband. nínú ayé àwọn tí ó ń bá yín gbé. in the life of those that live with you. gbogbo ẹsẹ̀kẹsẹ̀.